ẹ̀yin ará mi o ẹ gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ikú arábìnrin wa Fúnkẹ́ Ọlákùnrin ọmọ bàbá Fáṣọrántí wọ́n ń lọ sí Èkó ni wọ́n dé ọ̀rẹ́ Fúnkẹ́ sọ fún awakọ̀ wípé mi ò fẹ́ kí ebi pa yín àtìrẹ awakọ̀ àti ọmọ tí ó ń tẹ̀lé wa lọ ó lóun ò fẹ́ kí ebi kó pa wọ́n ní ìrìn àjò tí àwọn rìn lọ sékòó yìí ẹ jẹ́ ká a yà ká a ra ohun tá a máa jẹ ká a kó sọ́kọ̀ ká a sì repo kún epo wọ́n yà sílé epo dẹ́kò tó wà lọ́rẹ̀ wọ́n ra epo kún epo wọ́n sì ra oúnjẹ tí wọ́n máa jẹ wọ́n wọ inú ọkọ̀ wọn padà wọ́n ń tẹ̀síwájú ìrìn àjò wọn ò tí ì wakọ̀ jìnnà ju bí òpó méjì sí ilé epo yẹn lọ́rẹ̀ òun ni àwọn kan jáde láti inú igbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ju nǹkan sọ́nà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fúnkẹ́ wá sọ fún awakọ̀ wípé ṣé kì í ṣe ìró òbọn nìyẹn awakọ̀ ní ó fẹ́ jọ pé ìró òbọn ni nígbà tí wọ́n máa fi wo wájú àwọn bíi mẹ́fà ti jáde láti inú igbó àwọn kan ti ń yìnbọn lẹ́yìn fúnkẹ́ sọ fún awakọ̀ wípé àwọn ará bíi nìyẹn o báwo la ṣe fẹ́ ṣe báyìí awakọ̀ ó wá bẹ iná sọ́kọ̀ ó fi ẹ̀yìn rìn ọkọ̀ gbókìtì àwọn tó ń yìnbọn wọn ò yé yìnbọn fúnkẹ́ ń sọ fún awakọ̀ àti ọmọbìnrin tó wà nú ọkọ̀ pẹ̀lú ẹ̀ wípé ó dàbẹ́ ni wípé ọta àbọn ti bá òun ọkọ̀ sì ti gbókìtì ọmọbìnrin yẹn tó wà nú ọkọ̀ ọmọ ọ̀dọ́ wọn àti awakọ̀ àwọn yẹn gbójú fèrèsé ọkọ̀ jáde wọ́n sá wọnú igbó lọ fúnkẹ́ kò lè sá kò lè dúra mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ó ti dà kó lára ẹ̀ nípasẹ̀ ọta àbọn tí wọ́n yìn lù ọta àbọn yẹn bàá awakọ̀ àti ọmọbìnrin àwọn yẹn ti sá wọnú igbó nígbà tí ó dàbẹ̀ ni wípé nǹkan ti ó pẹ́ díẹ̀ tí wọn gbúròó ògbọ́n mọ́ awakọ̀ àti ọmọbìnrin yẹn àwọn méjèèjì wọ́n jáde láti inú igbó ẹ̀gún ní gbogbo ara ní gbogbo ẹsẹ̀ ǹjẹ́ ọ̀gádà àwọn ọlọ́pàá tó wà ní ibẹ̀ wọ́n ní wọ́n ti gbé Fúnkẹ́ lọ sí ilé ìwòsàn Pẹ́yẹmí lọ́rẹ̀ ń bẹ̀ ilé ìwòsàn Pẹ́yẹmí yẹn ni wọ́n ti sọ wípé Fúnkẹ́ kò ń ṣe bó ṣe kúrò nílé ló ṣe wà mọ́ ó ti díjú kò sì lè là á mọ́ ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn wa àdúà ni mo gbà bẹ́ẹ̀ bá ń rìn ẹ ò ní pàdé wọn irú àwọn èèyàn báyìí tẹ́ ẹ bá wà nílé wọn ò ní wá ká yín mọ́lé àwọn kan tilẹ̀ ń sọ nílé Fúnkẹ́ àwọn tí tí tí àwọn wọ̀nyí tí wọ́n ti da ìbànújẹ́ sínú ọkàn wọn báyìí wọ́n ń sọ nínú ní inú ilé yẹn wípé bí èèyàn bá wà nílé ó ṣe wá jẹ́ ṣòro nílùú yìí bí èèyàn bá jáde ó ṣe jẹ́ ṣòro nílùú yìí kí ló dé kí ló dé nílùú wa ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tilẹ̀ ní sùúrù díẹ̀ nà ká má sọ wípé àwọn fúlàní darandaran ló ń ṣe léyìí báyìí ó lè ṣàwọn ó lè má ṣàwọn ó lè wá já àwọn ara wa gan pàápàá ó lè jáwọn ara wa àwọn kan ń sìn wọ́n ti ń wọṣọ bíi fúlàní a mọ̀ wípé àwọn yẹn ń gbébọn láàrin ìlú tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ìlú wa ó ti di ìlú tí ò lófin ìlú tó lófin tí ò lófin ìlú tí àwọn èèyàn kéèyàn tí wọ́n fẹ́ gba ìjọba ohun tí ìlú wa ń dà nìyẹn ẹ wo ayé ìgbà tí Ọbásanjọ́ jẹ́ ààrẹ ṣé yẹn kò lẹ́nu wa ikú Bọ́lá Ìgè ṣáà gbọ́ nǹkan kan látìgbà yẹn ara wa nìyẹn àgbọ́ nǹkan kan o látìgbà yẹn o ẹ wo ìgbà Jonathan bí àwọn Bakassi bí wọ́n ṣe ń kó ìbọn kiri ìbọn yẹn ǹjẹ́ a gbọ́ pé àwọn kan ti gba ìbọn lọ́wọ́ wọn àwọn yẹn wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń béèrè owó lọ́wọ́ àwọn ẹbí wọn àwọn tí wọ́n ń ṣeṣẹ́ ẹbí yẹn ń gbà yẹn ṣebí wọ́n ṣì wà tó ṣì ń halẹ̀ tẹ́ ẹ bá lọ sádùúgbò yẹn ẹ ṣì máa rí wọn tó ń kọ́lé bàbàbàbà síbẹ̀ tó ń ṣọdún ọdún ìbọn lórí omi tá ò sì rẹ́nì kankan béèrè àwọn ọ̀gá àwọn fúlàní bí mo ṣe sọ lánàá tí wọ́n ń dá àkókò fún olórí orílẹ̀-èdè wa Buhari wípé àwọn fún ní ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ n tó lóun ò fẹ́ ṣe yẹn tó lóun fẹ́ ṣe tó wá padà pé òun ò fẹ́ ṣe pé kí wọ́n níbi táwọn ẹran ti máa máa jẹ́ kó wípé àwọn fún ní ọgbọ̀n ọjọ́ tí ó bá kọ̀ ohun tójú ẹ̀ máa rí ìyẹn ọ̀tọ̀ nílùú haúsá lọ́dọ̀ wa ń bí ẹmọye ìbọn tí wọ́n rí ní Ògùn tó pé amósùn ló kó ìbọn wọlé gbogbo wa sì dákẹ́ òfin wa sì dákẹ́ kí ni wọ́n fẹ́ fi àwọn ìbọn wọ̀nyẹn ṣe ó ṣe wá jẹ́ wípé ìbọn pọ̀ ní orílẹ̀-èdè wa ohun tó kàn ń bà mí lẹ́rù ni wípé àwọn ọmọ kéékèèké tí wọ́n máa jẹ ìyá ẹ̀ àwọn ọmọ kéékèèké tó máa jẹ̀yà ẹ̀ tọrọ bá ń di ọ̀rọ̀ òṣèlú tá a bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe òṣèlú kan wọ́n á ní ká gbẹnu sọ̀hún tí ó bá jẹ́ pé ti òṣèlú kejì ni wọ́n á ní ká gbẹnu sọ̀hún ẹ wo ohun tí orílẹ̀-èdè wa ń dà ààbò ló wà lórí àwọn ọmọ wa pẹ̀lú gbogbo ìbọn tó wà ní ìlú wa yìí ààbò ló wà fún àwọn ọmọ wa ààbò ló wà fún àwọn arúgbó wa ààbò wo ló wà fún àwọn ọ̀dọ́ ìlú wa wá di ẹ̀rù ẹjọ́ nísìnyí àwọn fúlàní ni gbogbo èèyàn máa ma pariwo àwọn ara wa àwa ara wa náà a ti di a ti di ìkà a ti wá ń fi fúlàní bojú bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ à ń rí àwọn fúlàní ẹ wá jẹ́ ká ká ká wo àárín ara wa gan pàápàá tá a bá wá ọ̀rọ̀ yìí lọ tá a bá wá bọ̀ ń sìn Ah, ibi tí ó lè ṣẹ̀ sí ibi tó ṣẹ̀ sí ó lè wá gbogbo wa lẹ́nu. ṣẹ̀rí àwọn fúlàní wọ̀nyẹn àwọn tó ń kó ẹran kiri wọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló lẹ́ràn àwọn olówó ló lẹ́ràn àwọn olówó ló rẹran àwọn olówó ló kọ́ ẹran fún wọn àwọn olówó ló kó bọn lé wọn lọ́wọ́ àbẹ́gbọ́ ẹ wò bá a ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ náà ni kí àwọn ọ̀dọ́ kí wọ́n kó ara wọn jọ àti ọ̀dọ́ ọ̀dọ́ wa ń bí àti àwọn ọ̀dọ́ tilẹ̀ yíbò àti àwọn ọ̀dọ́ tilẹ̀ haúsá kò rí báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n tèmi mọ̀ ni wípé láyé àtijọ́ èyí tó yẹ káwọn tọ̀hún kan fi tọ́jú àwọn ọmọ wọn wọn ò tọ́jú àwọn ọmọ wọn níṣe ni wọ́n fi wọ́n tọrọ bárà kiri ẹ wo ibi tó já sí ẹ wo ibi tó já sí èyí tó yẹ káwọn ti bí tó yẹ kán fi tọ́jú àwọn ọmọ wọn oró ni wọ́n ń gbìn sí wọ́n nú ẹ̀wọ̀ bí tó já sí ìlú wa ò lójú ìlú wa ò láàbò àánú àwọn ọmọ ò ṣe wá àánú àwọn arúgbó ò ṣe wá mo kàn ń wo ọjọ́ ọ̀la wa ni nítorí tó bá tí dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá jábọ́ àánú àwọn ọmọ wọ̀nyẹn ló ṣe mí jù àtàwọn arúgbó kí Elédùmarè kó jọ kó ràn wá lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí dùgbẹ̀dùgbẹ̀ kàn mí lókè o ayé ẹ jẹ́ àfura ẹ jẹ́ ká gbàdúrà sólùwà o kí wàhálà má ṣẹlẹ̀ o dùgbẹ̀dùgbẹ̀ kàn mí lókè o ayé ẹ àfura o ẹ jẹ́ ká parapọ̀ ká gbàdúrà sólùwà o. Adéyínká lorúkọ mi o èmi lọ́mọ Akínwándé kí Elédùmarè kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o kọ́rọ̀ wa lójú o